بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ولا حول ولا قوة إلا بالله adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe ọmọ bíbí ní ọ̀kan nínú oore tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò mọ yìí wọn ò sì mọ rírì wọn ò sì mọ̀nà tí wọ́n máa ń gbà dúpẹ́ rẹ̀ àtọ̀nà tá a máa ń gbà sin ọlọ́run látara bíbímọ ọba náà ni ó ròyìn ara rẹ̀ tó sọ wípé yahabu limon yeshau inasa èmi ọlọ́run ọba ẹlẹ́dàá yẹn a máa fún ẹni tó bá wù ní lóbìnrin wa yahabu limon yeshau dukuru ẹni tó bá sì wù ní máa máa fún lọ́kùnrin nìkan lẹ́yìn ìgbà tí n bá fún ẹni tó wù ní lóbìnrin nìkan bákan náà a ó yíṣà wíjú hùn dùkúrá náà wà ìrántá ọlọ́run ọba ní màmá fẹ́lòmíì lọ́kùnrin àtobìnrin ó di ọ̀nà mẹ́ta báwọn. ويجعل من يشاء أقيما tẹ́nìkan kan ò bá sì bí èmi náà ní ìfún gbogbo mẹ́rẹ̀ẹ̀rin lọ́rùn fi tọ́jú ara rẹ̀ ọ̀rọ̀ sí ní orí ẹni tí ọlọ́run ò fún lónìí gbogbo àwọn tí ń bẹ lọ́wọ́n máa rí ọlọ́mọsàbà fún wọn mọ́sàyọ̀ǹda fún wọn o ọlọ́run fi dùn wọ́n nú o àwọn tí wọ́n ṣe tán láti fi ọmọ sin ọlọ́run tó gbogbo orí tọ́lọ́run bá ṣe fún yàn náà ni ọlọ́run fẹ́ ká fi sí òun yóò mọ̀ jẹ́ ìdúpẹ́ fún ọlọ́run ọba lórí ẹ̀ ọ̀rọ̀ tá a wá ń sọ yìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tọ́lọ́run ò tí ì fún lónìí tá à ń sọ̀rọ̀ yìí àyàfi tó bá jẹ́ wípé òun náà gbọ́ ọmọ ẹnìkan sọ́dọ̀ ọ̀rọ̀ yìí kan o ojúṣe òbí àdólùgba ọmọ tọ́ táwọn èèyàn fi ráre ìhà tí ẹ̀sìn Islam tó kọ sí i a ní láti gbọ́ díẹ̀ bẹ̀rẹ̀ látòrí bíbí ọ̀pọ̀lọpọ̀ àwọn bímọbímọ lónìí ọ̀rọ̀ yìí ó ń burú sí ni kìí ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lásìkò yìí níbi kí a pe ọmọ wáyé ká sì jọ̀wọ́ ẹ̀ lẹ̀ kí a tuwọ́ lọ́rọ̀ ẹ̀ gba pé kò sí tó kàn wá ń pa ẹ̀ mọ́ nígbà tó ti wá yẹn kó náà rìnrìn àjò bó bá ṣe fẹ́ kódà láti ìgbà tọ́mọ ò tí ì lè láti ìgbà tó máa ń lẹ bóyá òun náà ló fa òkúòkù dídájú tó ọ̀pọ̀lọpọ̀ ọmọ dájú òbí lásìkò yìí kì í tẹ́ ẹ ṣe pé bóyá torí bákan méjì ni ọ̀nà méjì lọ̀rọ̀ yìí gbà ń ṣẹlẹ̀ àkọ́kọ́ ni wípé nígbà tó ọmọ wáyé ọmọ lẹ ọmọ lẹ àwọn tó bí àwọn lálágbára tó yẹ kán sànú ọmọ yẹn tó bá yá tọmọ pẹ́ láyé àwọn tó bí tá a pè lálágbára yìí àwọn ó padà lẹ ọmọ yẹn ó jà lágbára yóò wá sànú wọn nígbẹ̀yìn lọ́lọ́run fi wá pọ̀ náà sọ pé wà kó rọ́bì rahamuhuma àmọ́ rọ̀bàyà ní sọ̀rọ̀ nígbà tí òun bá tọ́jú wọn tọ́jú wọn tọ́jú wọn táwọn bíi náà wá sí mọ́ ó tún máa ṣàdúrà fún wọn lọ àtọmọ àti òbí àwọn méjèèjì ni ó lẹ nígbà ọ̀kọ̀ọ̀kan tẹnìkan bá lẹ àwọn lágbára ọmọ tí a wá bí fáyé bó ti jáde lára bàbá sára àyà tó di pé ìyá ń ro oyún kiri sẹ́kọ̀ọ́ ti jáde lára bàbá báwọn ìgbà náà ni bàbá ti yọwọ́ nígbà tó jáde lára àyà náà òun náà gbé fẹ́nìkan ẹni tó gbé fóun náà obìnrin ni. kò sọgbọ́n ẹ̀ lásìkò òun obìnrin ní mójútó ẹnìkan gbé ọmọ oṣù mélòó kan kò tí ì pọ́ ọmọ ọdún kan awájọ wọkọ̀ èrò ọkùnrin sì lónítọ̀hún ó wá di ọmọ oṣù mélòó kan mọ́wọ́ oná wa wọkọ̀ èrò sẹ́wọ̀n pé sẹ́wọ̀n pé gbogbo ẹni tí ó wọkọ̀ àkànkálukú kan dákẹ́ pé kí ni ìṣẹ̀lẹ̀ ni nígbà tó yá torí pé ó ti di abnormal nítorí ṣẹlẹ̀ yẹn ti di abnormal kò tẹ̀ nídìí kéèyàn máa rò wá pé obìnrin ló gbérò ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀nà ìyá ọmọ. tẹ́lí ńgbà tí ọmọ ń rúnra tí ń gbin kìnkìn tí ń gbin kẹ̀kẹ́ àwọn obìnrin tí ń bẹ̀rù ọkọ̀ lè mú mọ́ra mọ́ wọn bóò ló ti jẹ́ bọ̀dá. ó ní òun àti ìyá rẹ̀ lébi àyèdè láàárọ̀ yìí bó ṣe kú òun lé nù òun ò gbúrò ẹ̀ mọ́. òun náà bá pàdé iṣẹ́ tí ó pa ọ́fíìsì sí bó ti he ọmọ ń tiẹ̀ ó sì ní ìyá láyé ìyẹn ọkùnrin ó wá ìlú kan náà lòun àti ìyá rẹ̀ jọ wà ó wá ń gbọ́ ọmọ lọ fún ìyá gbogbo bó ti kó rí obìnrin kan náà lọmọ òun wà lọ́wọ́ ẹ̀ obìnrin kan náà lọmọ yẹn wà lọ́wọ́ ẹ̀ máa ń o ìsún bẹnu àwọn èèyàn gan o àwọn Yorùbá máa sọ pé èsù ń gbénu wọn bẹ́ẹ̀ sì ní lóòótọ́ ṣe bí ọbí omi ń bẹ tí wọ́n lọ he ní inú kòtò lábẹ́ ibìkan bóyá lábẹ́ bíríìjì bóyá létí kọ́tà tí wọ́n máa ń pè ní unwanted nígbà tí wọ́n ti bí yóò di unwanted tide nígbà tí wọ́n ti bí unwanted pregnancy tóye akọ àtàbó sì níìtì wọ́n sì ní unwanted láì ṣe pé wọ́n jẹ wọ́n pa lórí ara wọn kì í ṣe pé adigunjalè ló bá yàn sùn níta fẹ́ lò ń bí ọ̀rọ̀ yìí ni pé ní tí ayé jọ mọ̀ tá a jọ mọ̀ tí èyí ṣe pé àṣẹ nǹkan tẹ́rà wípé bàbá bí tán ó jáde lára bàbá tán òfin tó kàn mọ́ kódà àwọn obìnrin thousands wọ́n ń bẹ láyé lónìí tó jẹ́ pé wọ́n mẹni tó fáwọn lóyún bọ̀tọ́ lòun ò nídìí ọmọ òun sùn ni tó fi lọ doyún wèrè wèrè gùn ọ ni ọ̀wá ń bọ̀ sẹ́ orí ẹ̀ ò tiẹ̀ pé rárá ó mọ ẹni tí ó bá wọn lò wọn lè ké sí mọ́ lónìí pé bàbá ó yá ọmọ ló délẹ̀ yìí àwọn míì ò sì mẹ́ni tó bá wọn lò wọn lé àbí ká sọ pé wọ́n mẹ́ni tó bá wọn lò mọ́ wọn ọmọ ta ni a lè pé bàbá nù wọn táwọn ọmọ yẹn bá dé ayé wàláì mo ti bá wọn jókòó kan rí nílùú kan tí ọmọ yunifásitì sọ wípé I want to know my dad n sọ fún ya ẹ bẹ́ẹ̀ ẹjú ẹni tó bí mi o ní tó dàrú o ẹ̀gbọ́n obìnrin yẹn tó jọkùnrin wa ń sọ wípé sórí bọ́mọ yẹn ti ń sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn tí ò gbébọn lọ́wọ́ mo bọ́ ọ dúpẹ́ ni o mo sì wà ní ìjókòó yẹn wàláì sàn bìlà ó ní sọ ẹni tó bí fún o sọ ẹni tó bí fún fún o kì ṣe ogun wọn máa béèrè pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn o. so ńlẹ̀mí fi máa ń sọ nínú àwọn ọ̀rọ̀ mi tó pọ̀ wípé èmi máa ń gbọ́ táwọn àwọn àfáà máa ń sọ wípé a fẹ́ ṣe irú ẹ̀lẹ́mí náà sọ yìí tẹ́rìbíyàtìlà òláàdì bá a ṣe rí ọmọ nínú Islam tẹ́rìbíyàtìlà òláàdì tẹ́rìbíyàtìlà òláàdì èmi ò tí ì gbọ́ káfa kan sọ pé tẹ́rẹ́bì yàtò lè àbá bá a ṣe eré bàbá that should be another topic torí pé bàbá tẹ̀ ń dojú ọ̀rọ̀ kọ tẹ̀ ní yóò rè ọmọ òun gan ti ṣòfò rírè bàbá tiẹ̀ tó jẹ́ grandpa náà bàbá kẹta òun náà ṣòfò rírè nínú Islam tòun tẹ́ wá ń mọ̀ tẹ́ bá ń sọ pé tẹ́rẹ́bì yàtò lè àwòláàdì talẹ̀ ń bá wí pé kó rí ọmọ tẹ́ni tó ń ti sòfò rírè àti obìnrin àti ọkùnrin àbí bàbá tiẹ̀ náà lókè lọ́hùn. So the other should be a topic where we will say tẹ́rẹ̀bíyàtò àbá ẹ̀jẹ̀ àgbẹ̀ ló ti àrò grapa. ọ̀nà ọ̀rọ̀ yìí jì gan ọ̀nà ọ̀rọ̀ yìí jì níbòmíì ó ti bọ́ o níbòmíì ó ti bọ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò tí ì bọ́ fẹ́ lómi àwọn èèyàn ń bẹ láyé yìí kódà mo fẹ́ lè sọ wípé àwọn ọmọ mi ń bẹ táwọn èèyàn ń sunkún wọn torí pé ọ̀rọ̀ wọn ti yíwọ́ ju ẹkún ọmọ tí wọ́n ti sin sísàárè lọ àwọn sì ń wo ọmọ tiwọn lórí èpẹ̀ ìbá sì ló kúnjó ní kò bá dáa wàlọ́ ìsúná bìlà àwọn tọ́mọ wọn tí wọ́n sísàárè tí wọ́n kú mọ́ lọ́wọ́ àwọn ti dákẹ́ wọ́n ti lu júnù ṣùgbọ́n àwọn ọmọ àdánwò ti ń bẹ láyé wọ́n sì mọ ẹni tó bí òun náà sì ń fojú ara ẹ̀ rí wọn tí wọ́n bá gbọ́ gbéǹbì kan ọmọ òun náà ló dalẹ̀ tí wọ́n bá pààyàn ń bì kan òun náà ni tí wọ́n bá múyàn ń bì kan òun náà ni òbí mi kókó níbi tí wọn ò ti mọ̀ rí mo ti ní instances ọmọ ọmọ tó fi ìbọn dára sí bàbá ẹ̀ la tó jẹ́ pé ọlọ́run ló sọ pé bàbá òun lọ àlìkámọ̀ lásìkò ọ̀hún bàbá yẹn yè é kó tó adìpọ́ lọ́jọ́ dé padà mo ti rọ́mọ tó sá stepmother tó sá tó fẹ́ sapa tí wọ́n wá mú kán tó rí mú gan wọn gbà pé ó wà nù kọ́ńpáǹdì yẹn inú ohun ibi tí wọ́n máa ń já omi sí reservoir ẹ̀yìn kí náà ń pè overhead ẹ̀ eh, táǹkì òkè ibè tí ò lómi inú ibẹ̀ ni wọ́n ti padà mú tí bàbá tó bí inú gangan wá sọ wípé ẹ̀yin ẹ̀yin elétò ibi tí wọ́n máa fi rú ọmọ bẹ́ẹ̀ sí ẹ dákun mo fọlọ́ǹbẹ̀ yín iyekíye tí ó bá ná mi kò gbọ́dọ̀ jáde sáwùjọ mọ́ o owó tẹ̀yìn tí màá fi dùn yín nú àtọwó tẹ̀ tí ó màá fi jẹun ní màá san regularly kò gbọ́dọ̀ jáde sáwùjọ mọ́ torí ẹ̀mí tòun náà dé gbogbo ní tí à ń sọ yìí ó jẹ́ ọ̀kan nu fìtínà àti wàhálà yìí ta wà yìí wàláhì fún ọ̀bìlà. níbi tó ti bẹ̀rẹ̀ ni wípé àwọn òbí dájú ọmọ yìí fẹ́kọ̀rọ̀ igun ńgbà tẹ́ pé ìṣẹ́jú tá ń lò gan ọ̀kan lẹ̀gùn tẹ́lẹ̀ àwọn òbí dájú ọmọ láti kékeré ńgbà tó ọmọ lẹ táwọn lágbára ọmọ mẹ́rin ló mu yàn dákàn wọ́n mọ̀ sọ fún yín ní ọmọ ńgbà tí òbí àásìṣe àpé wàhálà pé àásìṣe àásìṣe yìí lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé ìṣẹ̀lẹ̀ wa sí láyé inú ìmọ̀ afa kan gbé ọmọ oṣù mẹ́ta lọ́bì kan tí ìyá gbé ọmú lọ́bò míì tóye bómi ọmú wọn ò sì ní fẹ́ kómi ọmú sí wọn léṣe dípò kọ́ ọmọ wọn ò dànù ni àwọn obìnrin táwọn á gbé fún wọn máa sọ pé twenty five là ń gbà lọ́dọ̀ àwọn ọmọ ọdún mẹ́kan ọmọ ọdún kan àbọ̀ àwọn ọmọ lóṣù mẹ́ta yìí á gba fifty k o àwọn ni kò sí problem àwọn wà sọ ọmọ báṣubàṣu ọmọ yẹn ò lè láàánú ẹ mọ̀jà tanra wa àfi tó bá jẹ́ pé lábẹ́ tọ́lọ́n bá sànú ọmọ yẹn tó bá jẹ́ lábẹ́ àgbọ́yé kìtáàbù àti súnà nábì ló ti dàgbà ló fi lè láàánú òbí wọn. wọ́n ti ní sáǹsì bẹ́ẹ̀ náà lọ́wọ́ ọmọ tó jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún tó sì dàgbà lábẹ́ kìtàbù Ọlọ́run àti súnà gbogbo ibi títí ń bí àwọn àfáà léèrè pé mo gbọ́ báyìí nínú ìtàn o ṣé mo lè ṣe dáadáa sí ìyá mi o tọ́lá ọmọ ọdún kan náà gbóhùn náà lẹ̀ gbogbo pátíwá tán ṣe fún mi pé ìyá rẹ̀ náà níyá rẹ̀ kò sọgbọ́n tó fẹ́ dá sí ó ṣe dáadáa fún ṣé ọmọ yẹn ọ̀gbọ́n tá à ń sọ ni ọ abẹ́ni tó ṣe báyìí fún ọ ni bẹ́ẹ̀ ni bá mi ẹ̀ níbínú náà ni àwọn afáà ní ìyá mi náà ni wọ́n ní ìgbọ́dọ̀ mọ́ ṣe dáadáa sí wọn ìyá mi náà ni wọ́n ní kí n mójú kóńbe léyìn ọ̀tọ̀ ni tí ìyá ṣe ọ̀tọ̀ ni tí yóò ṣe súnú ọlọ́run àtànábì lórí ọmọ òun sallallahu ta'ala sallam ṣùgbọ́n one percent ni ó jẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀ ti mọ́ ṣẹlẹ̀ wọn ò dájú òbí wọn ó sì dájú ayé torí àánú gan ò tara òbí bọ́ sí wọn lára àwọn èèyàn ò mọ̀ wípé níjọ́ tọ́mọ ti ń mu yàn nígbà àyà rẹ̀ lójúgbà àyà ìyá rẹ̀ tójú ọmọ àtìyá ń ṣe mẹ́rin wọn mọ̀ pé nǹkan kan ti ń bọ́ sọmọ yàtọ̀ sọ́mú nínú dáadáa àwọn èèyàn ò mọ̀ ọmọ mi ń bẹ tí wọ́n ń fa ń tẹ̀tẹ́ bí ọmọ ọdún kan tí ọ̀rọ̀ ń bọ̀ lẹ́nu ẹ̀ àbí ká sọ pé ìtọ́rọ̀ ń bọ̀ lẹ́nu ẹ̀ bí ọmọ ọdún kan ó lé tí ó sọ kálímọ̀ kan nínú kó jẹ́ kálímọ̀ tó gbọ́ lọ́dọ̀ òbí ẹ̀ tí ó sì burú lọ́dọ̀ ọlọ́run àwọn òbí wọn sì sọ kìdí ẹni tí wọ́n gbé ẹnu wọn ló sì ti gbọ́ tẹwárì tó wá jẹ́ pé ibòmíì ló ti gbọ́ wọn ti ti ń kọ́ ọ̀rọ̀ ní jẹ́ pé ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n fẹ́ kọ́ mọ ní òdodo sọ tó ní tí wọ́n máa pèsè lẹ́nu tí wọ́n máa pèsè létí nìyẹn Lukmanul Hakim ẹrú ọlọ́run tó jẹ́ nire tí mo fẹ́ fi ọ̀rọ̀ tọ́lọ́run sọ ní alukuran kerim jẹ́rìí ọ̀rọ̀ yìí níwọ̀n bá àṣẹjú tó kù yìí ìtọ́lọ́run ròyìn ẹ̀ ní wípé wàyídí kọ́ọ́lá Lukmanu lébùnì yìí nígbà tí Lukmanu sọ fọ́mọ rẹ̀ ṣe mọ̀ pé ọmọ kékeré ni ẹrú rẹ̀ yìí ṣe wá sí fún un èyí kò sọ́nà àwọn ọ̀rọ̀ kan tó ti ṣáájú ọmọ ń jó ọmọ ń jó aláǹgbá ọmọ ń jó asín tóyé èèyàn jẹ nǹkan gidi táífọ́ọ̀dù mú èèyàn mú mi gidi táífọ́ọ̀dù mú ọmọ ń fi àòkú asín ń fi mú kọ òbí ń sọ pé ọmọ òun ti dàáfà ọmọ òun ti dàáfà ó ti ń gbá fún lápá ẹran lọ́dọ̀ àwọn babaláwo òun náà sọ pé ọmọ kéwu ọmọ kéwu ó dàbí ọmọ yahoo náà nísìnyí táwọn òbí rò pé àwọn ti soríire tí wọ́n mọ̀ pé òbí àtọmọ ti sorí ibú bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ tán láwọn ránlé ẹ̀kọ́ ìsìláàmù tó yẹ pé ọ̀dọ̀ babaláwo náà ti kéwú wọ́n sì máa yẹ̀gẹ́ ẹni tí ń kí alukurani fún àti súnà nàbì sallallahu alaihi wa sallam hmm? lukmanul hakim ó ní wọ́n ọmọ mi láàtò ṣeré kébé la ẹwọ́ bí tó ti gbé ibi ọ̀rọ̀ àkídà ibi ọ̀rọ̀ àkídà ẹ̀sùn ibi ọ̀rọ̀ kákọ́ ọmọ ọlọ́run wọ́n máa ń sọ fáwọn èèyàn pé níjọ́ ò lẹ́ẹ̀tọ́ ẹja ọ̀rọ̀ ti ń ńlẹ̀ yìí lẹ̀ náà ò ní yorùbá mùsùlùmí yorùbá tó gbàgbọ́ yé lẹ̀ náà ẹja ọ̀rọ̀ ti ń ńlẹ̀ ọ̀rọ̀ òun kò sí ní tò torí kò síbi tí islam wa ti bẹ̀rẹ̀ ju bí lọ ẹni àwọn tí wọ́n bá ń gbọ́rọ̀ mi sóra thirty one ni mò ń kà yìí àyà kẹtàlá àáfàá tó súnmọ́ ni kó túbi tí mò ń tú yìí kí ni lukmanul hakim tó jẹ́ ni re lukman tó jẹ́ ni re tọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń bí kí ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìwọ ọmọ mi láàtú shirik billah má ṣẹbọ wọ́n di tíra méjì fóbìnrin kan èmi máa ń sábà fọ̀rọ̀ tó sojú mi sẹ̀rí ọ̀rọ̀ kódà lÓgbómọ̀ṣọ́ yìí náà ni tá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n á di tírà méjì fún un èmi kàn lọ kí bàbá náà ni wọ́n ní ẹ mọ̀ ń rìn ẹ bá ń bá ọmọbìnrin ọjọ́ ọmọ wọn kan tó ti lọ́kọ ń bì kan ẹ dákun ẹ bá ń bá sọ̀rọ̀ ń wọjúlé àwọn aláàfáà kiri ń sógun tírà méjì ni wọ́n sì gbà lọ́wọ́ rẹ̀ yìí kì í ṣe àdó tó ti yé wọ́n á ní ah, bó ló ti jẹ́ wọ́n sì ti tú tírà méjèèjì tán fún dúdú àti funfun dì wọ́n ti tú méjèèjì kalẹ̀ ó fọ́ nìgan o ojú tiẹ̀ náà ojú tiẹ̀ náà bóun náà ti máa ń pè ojú ẹ̀ lẹ òun náà ródòdó okòkó gbà pépà alákọ̀ọ́kọ́ tí wọ́n tú nínú nǹkan dì fún ti ń gbé kiri ayé ó jẹ́ rìsíìtì tẹ́nìkan fi rajà nígbà tán tú tán rìsíìtì ọjà kan ńlá fáyẹn dì lóhùn nígbà tó kùnkùn nítorá fún obìnrin tí ń gbé káàkiri ayé bóyá ìsọ ni bóyá kó lè máa ta ni. nígbà tí wọ́n tú ìkejì tí wọ́n dì fún ó jẹ́ pépà sìmẹ́ǹtì lásán òun náà sì ń fojú ara rẹ̀ wo méjèèjì. tẹ́mọ̀ pé nígbà tó rókòdo rọ̀hún ó yẹ kó mọ̀ pé a ah, àṣẹ àsọdájú làwọn tán pè láàfáà yìí àṣẹ kà ni wọ́n. ẹbọ nìyẹn ẹbọ nù tó ló ti rọ mọ́ bó bá yẹ pé ni ti kó lọdọ kódà kó àní kó kó kúrò sí ní mo fi kọ́ bí báyìí mo rí mọ́ bí báyìí tó yẹ mo gbórí lé níbi báyìí mo sọ àtẹ níbi báyìí wọ́n ti lé ẹnu kó nu ọgbà Islam àwọn èèyàn tí ọgbà Islam àwọn kí wọn náà ń pè ní babaláwo bí ìbá ṣe báwọn. inna ṣíríkà lọ́dọ́jú ẹ̀bọ làdúlímùn azim àdánwò àbòsí ńlá ni o ọ̀rọ̀ tó bá sọ yẹn pọ̀ ó tún wá ní yáàbù náà yìí ìwọ ọmọ mi ìwọ ọmọ mi ó ní kó tẹ̀ tó wá tún wá débi eléyìí ó ní wàwà sóyún náà ìsánì bí wàlídé ìhámilátì òmù wa ní àlàwá ní àwọn abọ́mọ ọlọ́run wa bọ́mọ ó fi ọ̀rọ̀ ìbáwí o tó jẹ́ pé ó lóyún rẹ wá ibi tọ́mọ yóò tún fi láàánú òbí وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير dúpẹ́ fún mi àtàwọn òbí rẹ̀ méjèèjì ẹ̀ sì padà wá bá mi o wà yín já àdáàkà ọwọ́ abọ́ sórí àwọn òbí padà ọ̀rọ̀ òbí là ń sọ táwọn òbí ẹ̀ méjèèjì bá wá fòró rẹ̀ à ń tún ṣíríkà bí pé kò da nǹkan pọ̀ mọ́ mi nínú tèmi ọlọ́run bò ṣe nílànà máa lẹ́yìn tí ò nímọ̀ nípa rẹ̀ tí ò sínú ìlànà mínu wàhálà tó ti ń hu mọ́tẹ̀lé wọn. àfẹ́sù ni ó sọ wípé òbí pàtàkì débi pé kó parí láti ẹni tí èsì tọlọ́run kéèyàn ó sì tẹ̀lé àfẹ́sù ni ó sọ bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí gbogbo ẹni tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ yìí Suratul Luqman sura thirty one aya ìkẹẹ̀ẹ́dógún là ń kà yìí fàlà tó fi rìn hùn mọ́tẹ̀lé wọn gbogbo tí ó bá ti jẹ́ pé kò bá tọ́lọ́ mu nínú ọ̀rọ̀ nínú ìṣe nínú jíjẹ nínú ìmúmu nínú gbogbo nǹkan láyé àwọn àdìsí tí wọ́n sọ yẹn kò wá sínú ọ̀làna ọlọ́run àti tànàlì sọ̀rọ̀ sọ́là eléyìí sì làwọn afáà ní ọlọ́run ti ń kọ́yàn ní ètò láwọn afáà tó jẹ́ pé olùrẹ́ni lójú ọ̀nà ẹ̀sìn ni wọ́n àwọn òsì àwọn òsì gbèsùbẹ̀rẹ̀ àbìkítà nípa wípé ntọ́lọ́run wí láàsọ fáwọn èèyàn òbí tó alhamdulilayi ibà sọ pé ilẹ̀ yorùbá burú tó yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ àtọ̀bí ló ti soríire lábẹ́ àgbọ̀yé kìtàbọ̀ ọlọ́run àti súnà nàbí sallallahu alaihi wasallam ó kù sí ibi tí ó kù sí táwọn sọ pé ah, má lọ lé kéwù mọ́ o tóye pàápàá jùlọ wọ́n sọ pé ah, àwọn tí ẹ̀yìn tán ní kẹ́ ẹ má wọlé táwọn àfáà ti fẹnu jáàmù torí pé wọ́n ń fẹ́ kọ́ máa ráyé kífẹ́ àwọn ọmọ ọbẹ̀ lọ́kàn máa ráyé nǹkan kan tí ó rìnlẹ̀ nínú ẹ̀sìn torí pé ọmọ aráyé kórìíra ẹ̀ wọ́n sì fẹ́ dá lọ́dọ̀ ọmọ aráyé àwọn ti rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bọ́ láàrin sòye tó sì jẹ́ pé ẹni tọ́lọ́run fi rán sí wa ó nítàn ànábì sọlọ sọlám ó nítàn òun kọ́ ló dàgbà jù lọ́jọ́ orí mọ́kà àbí ní mọ̀dínà àwọn ọmọ wa rẹ̀ sì bá wọn lògbà gbogbo àwọn sàhábà ọ̀pọ̀lọpọ̀ wọn bímọ àwọn kòlàfà ọ̀rọ̀ ṣùdùn wọ́n bímọ gbogbo wọn ẹni tó sì wáyé yóò nítàn bó wọn ṣe ṣe láàrin wọn láti rí ìsìláàmù ṣe tó bá jẹ́ pé ọ̀dọ̀ wa ni ó ti wá jájòjì mọ́tẹ̀lé wọn ò tí wọ́n bá ti pa ọ́ láṣẹ nǹkan tí èsè tọ́lọ́run wàṣọ ìbúhú máa fi dúnìyà máa rò fa àmọ́ ṣe gbogbo dáadáa tó kù pátápátá kódà ni wọ́n bá ṣe mùsùlùmí ẹnu ibi tó ò ti ní tẹ̀lé wọn ni ibi bá ti pa ọ́ láṣẹ ní tí ò bá tọ́lọ́run mu ẹ wá gbọ́ ẹ wá gbọ́ àárín yìí o subhanallah wà tẹ̀mí sẹ́bi ilaman anáàbà ilá yìí wá tẹ̀ lójú ọ̀nà ẹni tó jẹ́ pé ọ̀dọ̀ mi ọlọ́run ló dúró sí ẹni tó jẹ́ pé tèmi ló fi ń sọ̀rọ̀ fáwọn èèyàn kí ọlọ́run wí ànábì wí sẹ́bi ilaman anáàbà ilá yìí ó ní ó tẹ̀lé bá àfa àkàn náà bá ń bẹ láyé ìláwùjọ tá a wà yìí tó náà bẹ̀rù àwọn èèyàn títí títí tó ní à ah, lè sọ eléyìí lẹ bàbá sọ eléyìí lẹ yorùbá wọn sọ wá lẹ́nu òun ti dà fèsù nù ó ti dà fèsù nù kọ́lọ́dà kò ń kọ́ mọ́ sọ wá lá fèsù tó mọ ìlàjà mọ̀rọ̀ jí okun fa ònà bí okun bí mọ̀ kún tún tàmọ́lù yáàbò náà ìwọ ọmọ mi ọ̀wọ́n ọ̀wọ́n yẹn mo mọ̀ ọ́n mọ̀ fi kún torí ìtumọ̀ ẹ̀nu nídìí lárúbáwá ìpè tí máa ń fanimọ́ra àti ẹ̀ bá sọ pé aláàjì ń pe ọkọ ẹ̀ ìbọkọ ẹ̀ náà nìkẹ́ bí yóò wẹ̀yìn tó wá pẹ́ máa ìdíyà ńkọ́ máa ìsúta àti ńkọ́ sẹ́yìn kó tún fanimọ́ra ju aláàjì lọ aláàjì mo fẹ́ rí yín ó ní máa ìdíyà máa ìsúta irú ẹ̀ ní pè tí Lukman Hakim ti ń pe ọmọ yáàbò náà yìí ọmọ mi ọ̀wọ́n ọmọ mi àtàtà iná ìtakùnmí ti àgbà tí mi nìkan rí dáàlì fátákùn fi sọ́kọ̀rọ̀ torí sẹ́ bú àtisẹ́ rí bó ti kó kéré tó káwá fi síbi tó pamọ́ ju pípamọ́ lọ àwọn fi sàmà wá àti àwọn fìlà àrùn àbá sọ sókè fíofío àbí nù jídún jídún lẹ̀ yá tìbí àlọ́ yóò jẹ jáde o ọ̀jọ̀gbọ́n kan ní ìzira jẹ̀míìlá dáadáa ni ọmọ ọ̀gbìn ìwọ ẹni rẹ ìzira jẹ̀míìlá dáadáa ni ọmọ wù níwà dáadáa ni ọmọ ọ̀gbìn ó fi ìwà rẹ tá a ti sọ̀rọ̀ ẹ̀ kọjá ó fi ó sọ di irúgbìn ó ní dáadáa ni wọ́n mọ̀ gbìn wà lọ́wọ́ sí ìgọ́ ìrì mọ̀ òdi ìhí tí wọ́n bá sọ fún wọn pé ta ló fẹ́ ṣe lóore kì í sẹ́ni re dákùnmọ́dé léyìn lóhùn à tún ṣe dáadáa síbi táwọn èèyàn rò pé kò tọ́ sí i lórí pé kí ni máa kọ́ ọba kọ́ tún jẹ̀ ní ìlú àyínà máa zórí á wọ́n ní tíyàn bá gbìn nǹkan tí èyí ṣe iṣẹ́ eré àgbìn ata àgbìn iṣu àgbìn ilá àgbìn àgbàdo wọ́n ní ẹlòmíì anybody ló lè kéré ẹ̀ ṣùgbọ́n sẹ́ẹ̀rẹ́ àti wáárẹ́ kò sẹ́ni tí ó kéré ẹ̀jẹ̀ ní tí ó gbìn lọ torí náà ọ̀rọ̀ táwọn ẹni rí ń bá wọn máa ń sọ láti kékeré yìí kìí sọ̀rọ̀ tá a lè pe ọ̀rọ̀ ti sẹ́yìn o yáàbù náà yìí ìwọ ọmọ mi ọ̀wọ́n àti ní sọ̀lá máa ṣe sọ̀lá ọmọ mélòó ní kí n lábẹ́ àwọn òbí nìyí ẹ̀yìn nígbà tó bá di tó dé yunifásitì ní àwọn ọmọ ah sọ̀rọ̀ bá ní ó bọ́ sọ́wọ́ àwọn nsa àwọn nígbà tó wá délé tó náà wá tún mú pọ̀ láti délé yàtọ̀ sí dìgírì kan ní ó lọ ṣe oní ọ̀sẹ̀ kan wá bẹ̀rẹ̀ ṣe ẹ̀dá wà tó yẹ kóbi ti ṣe fún kó tó jáde nílé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní ìsìn lòbí òbí òbí tó bá tún ní dáadáa lára níwọ̀nba ni ó mọ̀ pé ọmọ ní gbogbo ìgbà ni ó mọ̀ ṣàbẹ̀wò ẹ̀ níbi tó ń ràn lọ tó pé ìbẹ̀rù ìbẹ̀rù ìbẹ̀rù ọkàn kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ òbí tó bá ní dáadáa ṣe láyé kò jẹ́ kí wọ́n balẹ̀ mọ́ pé ọmọ yìí lọ yunifásitì ọmọ yìí lọ yunifásitì ẹ̀rù mọ̀ bà wọ́n láwọn òbí tí wọ́n ti rí ọmọ débì kan tí wọ́n ní bàtọ́ ọmọ yìí jẹ́ báyìí àmọ́ àwọn òbí míì tí ò lákàkún ẹ̀sìn kò sí kankan tí jẹ́ bàjẹ́ ńbẹ̀ tó jẹ́ bàjẹ́ lọ́dọ̀ tiwọn àbá ni ó ti wà ní ẹgbẹ́ ìfòkùn wọn lè sọ pé yẹn ṣé eléyìí wá jẹ́ tuntun ó ti dọmọ yahoo tó wá jẹ́ tuntun ọ̀sán àní jẹun ni gbogbo òbàjẹ́ ayé lọ́dọ̀ bíi kò sí kankan tó jágboró ńbẹ̀ ìwọ ọmọ mi máa ti sọlá wà á múru bí máa ro máa ṣe dáadáa máa pààyàn láṣẹ dáadáa wà ní àánìlì mò ń kárì níta bá ní ò dáa mọ́jẹ́ wọn bọ́ wọn bẹ́ẹ̀ yóò máa lélẹ̀ fọmọ yóò máa lélẹ̀ irú ilé kò dáa o wọ́n awo o òkùnkùn o wọ́n ọmọ ìyàwó o wọ́n lọ́yàn lọ́wọ́ gbà o wọ́n jiyàn gbé o ṣàánú mi ọmọ yìí dákun ilé ẹ̀kọ́ ní ọ̀ṣùgbérí aláàmọ̀ àsọ̀ọ̀bà tí mùsíbà ọlọ́run bá dé tó jẹ́ nǹkan kan kọ̀ ṣe sùúrù o mọ́ tọ́jú lé o mọ́ lọ́lé olóògùn o mọ́ bẹ lọ́hùn o mọ́ kí alukurani tóbi tì ní o mọ́ tó ti kọ́ lẹ́kọ̀ọ́ bí o sì mọ̀ kí alukurani mọ́ kí alukurani mọ́ ṣe náfìlà mọ́ ṣe dáadáa ìnàdá alíkàmí ní azmi umur ní tí wọ́n pè ní pé yẹn dúpẹ́ lọ́lọ́run bá nù wà látù sọ ìrì kádàkàlì náà wọ́n mọ̀ mí má wù kẹ́ má wù kẹ́ sáwọn èèyàn wọn ni ọmọ yẹn stubborn wo bó ṣe wo ọmọ tá ń bá wí wo bó ṣe dúró kò sọ kálímọ̀ kan o wo bó ṣe dúró wàhálà wọn sì rọbí ọmọ mi ọmọ mi ti bẹ̀ pàdánù ayé ẹ̀ ó ti bẹ̀ pàdánù àlùkìyàmọ̀ ẹ̀ wọn ni má wù kẹ́ sáwọn èèyàn wàlá tamshi fil ardi maraha má sì má má rìnrìn akọ́ inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur wàkùsídìí fi mashika mọ̀mọ́ gapá ọmọ mi akọ yẹn ló ti mọ̀ la wọ́n á ti dìrín ẹ̀ wọ́n wà ní bẹ́ẹ̀rí bẹ́ẹ̀rí bó ṣe wọ́ọ̀k bó ṣe wọ́ọ̀k bó ṣe wọ́ọ̀k kọjá bẹ́ẹ̀ ìrìn tó ṣèrò ti mọ̀ la ni kò dà níyàn fáàrí wọ́n bá tún fẹ́ lẹ́yìn náà mú wọn nítorí bẹ́ẹ̀ wágódódú mi sọ ó ti máa rẹhùn rẹ ńlẹ̀ máa rẹhùn rẹ ńlẹ̀ iná áńtálà lè aṣọwà àtìlà sọ ó tó lè hàmì ìwọ̀nba ilé ìtàlẹ̀ sọ́ńdẹ̀ nìyẹn lásìkò yìí o ẹ̀yin òbí ẹ má dalẹ̀ ẹ fọ̀rọ̀ yín lọ àwọn ẹni rẹ àwọn ọmọ yín lọ àwọn ẹni rẹ ọlọ́run ṣe wá lẹ́ni rẹ àtàwọn ọmọ wa àkólù má tẹ̀sùn máa ń sọ̀tẹ̀sùn lọ́ọ̀tà àlàlì wàlẹ̀kùn